ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wà olùfẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́wọ́n kọ́ bá nàbí náà tàwọn ará ní àtàwọn sọ̀hábà rẹ̀ àmìbẹ́lọ́wọ́ bá kó sànú láwọn òbí wa tàwọn àlùfáà tàwọn ọ̀gá gbogbo àwa jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́dà ọlọ́mú dáṣẹ́ ní wà láìpẹ́ òkè àmà kíkà tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọgbọ́n ọjọ́ òní ní ṣarúkún masáìlì jàìlíyà àlàyé nípa ìṣiṣẹ́ àwọn jàìlíyà àwọn jàìlíyà wà láìpẹ́ olófin bẹ́ẹ̀ pé àfáwà muhammadu abdul wahabi wọ́n sàlàyé ẹ̀fún wa àfáwà fòzán bin abdullahi bin fòzán واسعي لولي فولك ويري المسألة الثانية والثلاثون لك الأرض مسألة نمبر 52 هنا كفرهم بالحق الذي مع غيرهم مما لا يحويه هناني يكفرك الوجود ما بردبه bí wọ́n rọ̀ lọ́wọ́ ẹlòmí ló ti wá mo máa sọ̀rọ̀ fún wa pé tí bá gbọ́ òdòdó tí alẹ́ tẹ́jú nù ọ̀tẹ́ ló ti gbọ́ òdòdó ni wọ́jú máa àwọn ọgbà máa gbọ́ sọ̀rọ̀ àgbẹ̀ lápẹ́lá ó di wa ìṣú dáadáa ẹni ìgbà ìdúgbò kò ní ní ìdúgbò lọ́nà ìdúgbò ẹ̀yìn ìdúgbò ẹni ọ̀tẹ̀lẹ̀ ẹni kan sọ pé rábìrù àbíwò náà tún kò sí dáwọ́dù bọ́tú dáwọ́dù bọ́tú ti dé lónà mọ́tẹ̀lé ó di ẹ dáwọ́dù bọ́tú ti dé lónà mọ́tẹ̀lé ṣètáni olórí ibú lórí ibú kò sí lórí ibú ti ṣe ìṣọ́nù nígbà tí ìdò àdébí ṣe kíkẹ́ ní àgbórera ìdò lẹ́kọ̀ọ́ ló ṣe kíkọ́ ẹ afá Abdulaziz níbi àti yíò ìṣòwò oye alhamdulillah da gadi ma gadi ma do musubala ni wa gadi do do di ma ni o di yewa o mo ko re yewa lo ba àwọn afa ma fa di di kan o ni bi ma ta lo ba bo ni di yen le àwọn afa mi lo le de ala ala ekku di dolat mu'min na di do ọ̀rọ̀ ọgbọ́n nǹkan nu ìjọdún àìkọ́ lè yóò dùn ìyànnáwà àkùnbẹ̀ àdúkọ̀ ń gbé pàtí yìí ní yíwa olùmọ́ta fọ̀rọ̀ yíwa ọlọ́ọ̀bà lánú aláàtọ̀ kíyàmù o lè kú fún ọmọ ìlà hàk wọ́n máa خروج الحق إذا كان من لا يهوينه إذا كثيري وتولد وقلوا وقلوا وقلوا كما قال تعالى الله تعالى على في اليهود هو يهود ما في المزق النسارة على شيء ونصارى سجد له كثير نصارى ونصارى النصارى في اليهود على شيء كثير يهود يوم نصارى وصورهم له هذه مسألة من أكثر المسائل كان هذه مسألة يقول هذا كوائي هو أنه كل وجه لازم كل وجه أساس مسلمين كلا ولا يقول no ìjọba ìpolówó ọ̀rọ̀ tọ́sọ ẹ lówó ìjọba bá ṣe ìtọ́nù yẹn ṣe ìtọ́nù lórí búrú sọ́gbọ́ lórí búrú lé ọlọ́dọ́lọ́ ń pa wọ́n láti kí wọ́n sójú lójú kí wọ́n sójú fẹ́ níbi ààrẹ ìyá náà ní wò يعلم عدم قال وعاد المسألة من أكثر المسائل المسألة هي خي أول ما هو يكفر وهي كفر بالحق إذا كان مع من لا يهوينه نوا ما ضد يجبع وبيك يسبي عندهم تسنين أي لا يحبونه فهذا نفسه تسنين أرور له نفسه ọ̀nà hapun lẹ́bí máa wò tó fìdí tó àlọ́wọ́ rẹ̀ wọ́n filẹ̀ wọ́n kò ní ìdìbò lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ asúlẹ̀ lè kàrà àti ìlú sọ pé wọ́n ti aláyàmẹ̀yà lórí pé wọ́n pè ìlà oúnjẹ yìí tó bá jáde lọ lọ́wọ́ pàṣẹ jáde ìdọ̀kọ́nà akó ìdájọ́lẹ̀ nítorí tiẹ̀ wọ́n á fòdùdó lẹ́wọ̀n tẹ́lẹ̀ dùdó wọ́n á ń torí tiẹ̀ wọ́n á fòdùdó lẹ́wọ̀n tẹ́lẹ̀ والواجب على المسلم يعني يقول على القالب جرى لوري مسلمين دون أن يقبل الحق ثم أن يقبل الحق ثم الضغط ولي مما جاء في لبس هو لأن الحق ضلت المؤمن الله أكبر ولا مفاجأة الحكمة لأن الحق تقول ضلت المؤمن إن الله مؤمن أينما وجد أخذه ọdún ọdún ìgbà ìgbà òdúró ní ìgbìmọ̀ ní ẹni rẹ̀ wọ́n ti ní bọ́ọ̀lù ló ti rí ah, ló dìmọ̀ bá òdúró ní ní ìwà máa ìdí ìdè lọ́dọ̀ olùfẹ́ ni ayò rẹ̀ ní àwọn máa àdúgbò yà lọ́wọ́ ọ̀tẹ́ ni bá a rí lọ́wọ́ ọ̀tẹ́

yorùbá ti ní kí wàá káyì ọ̀pọ̀ yìí mo máa lékè omi tèmi àyè wọ́n jọ ń sọ̀rọ̀ nípa hajj èmi kí ìwà àpapọ̀ bọ́ ìtàkà rẹ̀ wíwọlé àwọn èèyàn lè bá nìkan ìgbà ìṣúgbà yapa sheikh islam ní sheikh islam habib sheikh islam ní habib ní sheikh islam olùfẹ́wà ni wọ́n la hàkú máa ń dìbò ìdòdò ṣéhùn kan lọ ó ní ìṣẹ́ ìsìlámù tó ń kọjọ ní ọba mú ọ̀sẹ̀ bọ̀ lọ́rọ̀ ìgbà ọdún bá fún wọn kò ṣe àwọn ìsìlámù habib ọba ìsìlámù ṣe wà ní ṣéhùn islam wọ̀lá àkókò àmúṣe àkókò ilẹ̀ ìnà àníṣe ìdòdò ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ máa wo mọ́lẹ̀ bí wọ́n máa bá yìí mímí máa dùn ìgbà òkú àlàálà fọ́ọ̀rọ̀ mímí máa dùn. àwọn àti sọ́nà máa ń sọ̀rọ̀ wọ́n fún ìgbòrò ojú ẹ̀ ooo wọ́n fún ọ̀pá ńgbà rẹ̀ báyìí wọ́n wá wo bí tutù rẹ̀. àwọn àti sọ̀rọ̀ ń pa anábì yìí sọ̀rọ̀ ìgbé nǹkan anábì sọ̀rọ̀ ìgbé nǹkan ìgáwọlé. èyí tí wọ́n ti sáré ìsáǹpà wa ó ti sọ̀rọ̀ àbúṣe kí mùsùlùmí ó ní wa nígbà tí ẹni mo ti rí mo rí wa ó sọ̀rọ̀ nípa àmúyẹ̀dá tí ìdí dáa àwọn ọmọ ìdí tó ló ń tún sẹ́nà máa bá kánú sí ti ẹnu kòkó fún náà ó bá wọlé nígbà olóyè àwọn bíi àyè aláwọ̀ ọ̀rọ̀ ẹ̀ jìnnà gbọ́n sí tó ń sọ̀rọ̀ pé nàìjíríà rẹ̀ bí wọ́n bẹ̀rẹ̀ nígbà tí ó ti dáa wọ́n mú ìdí dáa ìdí àbújá àti tuntun yẹn dáa bá nígbà gbà lórí túbù kan náà gbogbo bí àmàlà ara wa àti ewúrẹ́ ẹ̀rẹ́ ewúrẹ́ ẹ̀rọ jẹ́ lu ara wa gbogbo ṣe túbù gbogbo bí àpò rẹ̀ wá àti ara lílì gbogbo túwò rẹ̀ wá àti ara màálù gbogbo tí wọ́n àti ara ajá lórí túbù kan náà kí ni máa di àmàlà àti ní àti ẹ̀rẹ́ ewúrẹ́ kí ni máa di àpò àti ara lílì ọjọ́ wa ní ara òǹkà kan náà ni wá àti ara ẹlẹ́dẹ̀ àti ara rànkúmí àti ara ajá ẹ̀rọ túbù kò náà bai yadda ba wallahi wannan ɗan kima hikima sun gane hikima sun gane kawai da duka yawon da bawa su yana jira ne hikiman lan wani ga mun yi lati gudu da yawon mai lati kuma yadda ba wani ma ba mu gane ba wani raye da ni kawai da wani shekul islam habib shekul islam mawulu sarwa ne olùmọ̀tí àkùrọ̀ yìí wọlọ́ba ó ní ilẹ̀ ẹ̀mẹ̀lẹ̀ àkọ́ nígbà tó èdò dọ́ọ̀lá tó mọ́ mi ń tó sì lọ́ọ̀ mọ̀ mí ni àyìnà máa wọ́n jẹ́rẹ̀ hù tó bá ti wá rí ọ̀rọ̀ orí mú nǹkan rẹ̀ náà sì dé kì lọ́dọ̀ olùfẹ́ ní ilé وإذا كان يعتبر شخصات سكت يبقى من ثلاثة أنا بقول آه قولي قولي آه فهذا دين أهل الجاهلية كما الجاهلية يعني. مثال ذلك إليه إذا ذكره الله عن اليهود والنصارى ذكروا يفرق ويهود النصارى وهم أهل الكتاب ونمت على والعلم والإمام اليهود رفضوا حق الذي مع النصارى أما يهودي متيجوا لو النصارى دين أما قلوا يروحوا النصارى رفضوا حق الذي مع اليهود النصارى متيجوا لو يهود كما ما قال تعالى عنهم وقال اليهود هو يهودي بقى بين النصارى على شيء وعمل من حرب بدك الله بقى يوم النصارى فلما نقل اليهود على شيء هو يهودي بين الله والذي أملهم على هذا هو هو هو هو هو هو عافي هو هو لما قال هو كان يهود يبقدون النصارى هو ما هم ما ما هم كما هو هو والنصارى واتقوا متقون قالوا قالوا دون ما كان النصارى يبقدون يبقدون النصارى اليهود كانوا ما معهم من حق باني أوا يهودنا كانوا كل نصارى أو كل يهودي أو كل دعوة ينتبه ونلدو ويتلون الكتاب كانوا بقى كانوا كانوا الذي يأمرهم بقبول الحق إلى في أولا تقول دو موتلي كذلك قال الذين لا يعلمون مثل قولهم أولا يجبنا كان ما وين ilé agbọ́ni àgbàtí ó ní ọkùnrin ó ní ìgbẹ́ ìjọba amógun wọn nígbèlò kọ́ nígbèlò ìlú òdìmọ́ni ó di yíwa ọlọ́dà fúra ìwọ̀n nípa الذين ليس معهم كتاب صاروا على عذاب الهاد àwọn táwọn onímọ̀ àwọn náà wá ń tẹ̀lé àwọn tí wọ́n ń ṣe ètò yìí ọ̀tọ́ ẹgbẹ́ tó ń fi ṣe ọkùnrọ̀ ọgbọ́ta àwọn tó ń pàkìrì ní ìṣẹ̀rí ìgbàlú máa máa ha mi wọ́n ń tó ojú àlọ́ wọn pẹ̀lú ìdò bọ́lá áàsì bẹ́ẹ̀ ni tẹ́ kó máa tẹ̀lẹ̀ àtẹlẹwájú bá ẹ̀lú muslim ìtúkọ̀lọ́ yà lórí mùsùlùmí àti ìgbò sí ìlú yahoo tó jìnà sí ìsinsin àwọn yahudi wọn nasara àti ìsinsin àwọn nasara إذا كان ما من لا يحبه يقول لك فلا يحملك بغض الشر على أن تكون مناء من الحق وعيك إلى ذلك هو عم يهات ما جاء وجوه الوهو وما فاصل ما تتلقى فاصل بموسى بلاني ọlọ́dún kọfà yà fún ìtẹ́lẹ̀ tó mọ̀ nípa náà ó báyìí experience ní ti di bíkà àtìsá báyìí fún kọfà yẹn zahmasẹ́bìn bákẹ́rì alhamdulillah bákẹ́rì àkàbí ìjọ́nà bákẹ́rì báyìí fi hàn fásinà tí ma yẹ̀rọ ẹgbẹ́ ìgbà máa kàrí yìí wọ́n pé àti ìyá rẹ̀ ọ̀dà àwọn kájú bí ọ̀rọ̀ èdè ọ̀gbìn ìdílé ẹ̀rọ àwọn fọ́tún máa yọ rẹ̀ pé ìgbàlódé àti ìtú ìgbà ìgbà ọmọ ìtú ọmọ ìtú ìgbà ọmọ ìtú. àwọn ọmọ pàtí dára àti dára burúkú ti dára o ìgbàlódé ni. ibi wa ọmọ ìgbà ní èdè dé ọlọ́run burú ní kọ. owó ìgbà ní ọ̀rọ̀ ìlú ó di yẹn ìdíje yàrá ìlú ọmọ ẹgbọ́n tá rẹ̀ ni ọgbọ́n òdòdó lọ ọ̀ ọ̀gbọ́n òdòdó. ọ̀rẹ́ mi náà bí ó ní náà kírísítẹ̀ nàìjíríà wọ́n ní ètò ó sì gbàgbó sí wọn ṣe é bí kìí kọ́lọ̀ ti ẹ̀sìn islam kánú wa ni àwọn kírísítẹ̀ nàìjíríà kò tún ọ̀rọ̀ sí kárẹ̀ ó yà so weak wà so weak wà so wà so selfish káwọn gbogbo àgbàdo ètò ni àgbàdo ètò ni àgbàdo ètò ni àwọn àwọn ọ̀ọ́ oh, oh, so weak láìtò nítorí ọ̀hún ti dàwó ojú wọn jẹ́ ẹ́ńtọ́bì sí ìwà ni pé mùsùlùmí nàìjíríà ọlọ́run ní ẹ̀sìn dáàmì ẹ̀sìn lónìí àwọn ẹ̀kọ́ ìgbìyànjú ni wọ́n ti sílẹ̀ ti kẹ́ àwọn díẹ̀ dára wa táwọn kan wá sínú ọlọ́run kan jẹ́ pàtàkì fún àwọn àṣàdù gbogbo sí wọ́n sí àwọn ètò ọ̀ọ́ kan mutu da ne ba su ba biyar ka da ya yi mai yalo ko larba ma ga bi shafi bi shifa yosani kawa su kira da kashaf shi ne ba su tafsir kwani kwani gbogbo tafsir yi kun tare kuma gbogbo yi kun da yi kun wọn si hare kira to n kowa su ci ga oni wá ní ohun gan ni ìwòsàn tí ń wo àárẹ̀ àwọn ìdàkùkù ó di wa bí àwọn ìwọ̀n ọmọ ọ̀gá bí ẹgbẹ́ ẹgbẹ́ ìgbàlù kàtí àfẹ́ ìṣẹ́ rẹ̀ pé ẹgbẹ́ àti ìṣẹ́ ojúrọ́ ó ti tọrọ àti ìṣẹ́ ojúrọ́ ó di wa ó lórí àkàmà ó a wà mùsùlùmí dáadáa ẹni yóò bá

ومن عشراته ومن كثرة ذاته يقوموا لجأجوا بريد لو كانت تلقى تقضي دروسهم لماذا؟ نفع لا لشيء إلا لأنه لا يحبون أهل الخاص دون نفع يقولون لك ينطون الوضع الواجب عليك أيها المسلم أخاني ضدنا يروي ومعلم المسلمين أن تقبل الحق والدولي وإن كان من لا تحي وأكل وإن كنت وتكون أدوات شخصية وآواء نصية Ẹjẹ́ kọ́ pé ìfẹ́ ọ̀tá ọ̀tẹ́ ìfẹ́ nú nípa tí rẹ̀ nìkan pàtó ń dìgbàmù gbà ní a omi kòbólà. Ṣé wà pọ̀pọ̀ láti máa gbìdìrò wọlé? Wọ́n nàbí yóò sallallahu alaihi wasallam بين يعرفها محمد صلى الله عليه وسلم لما جاءه يهودي يهودي يهودي وابا وقال إنكم تشركون وتقولون واني اول امين سلافا أكبر هو يهودي وابا ما تقول اي مسلمين اجبا يهودي وابا نبكي المسلمين اجبا عندما سواء ما شاء الله وشاء فلان أصلي فلان بخير يهودي وابا نبكي أي مسلمين أي شيء أو لا إله إلا الله لا إله إلا داود رابط بي أي مسلمين أي شباب لك يجبه أي ما يشبه يقولون كما قلت ما شاء الله وشاء فلان الله بس مثلا بس ما شاء الله وشاء محمد يقولوا بس محمد بس ما شاء الله وشاء محمد أمر النبي أن يقول ما شاء الله وعده láti ní yẹmẹ́rin bí ṣe aláwọ̀ sí àmọ́ àmọ́ ẹgbẹ́rẹ́ gbọ́mọ́ sí ọmọ wa dùn ọgbọ́n ní ìtàjẹ̀ òun ní ìgbà ọ̀wọ̀ yìí ó ní yẹwà ìsìlámù àwọn ní wọ́n láyé mùsùlùmí ní bọ́mọ́ sí kòrò náà bí máa ṣe aláwọ̀ sí àmọ́ Muhammad káyára ní ìṣòro tí wọ́n rọ̀ kúrò máa ṣe aláwọ̀ dà wọ́lá ti kúrò wọ́lá yẹ kúrò máa ṣe aláwọ̀ sí àmọ́ Muhammad ẹgbẹ́ sọ́kà máa Allahu akbar ولو بعض الصلاة ولو بعض كان ولو بعض حديث ليهار من المسجد إمام أعمد حسيب المدى حسيبها في الصلاة ولو بعض النسائي ولو بعض حديث يواقف الله أصبر الحبيب السلام كله يولي ومن أصابه بفرق الأحضار أصبحت من المسجد مستحيل كل شرك من الوقت شركين ẹnu ṣíríkì ọ̀rọ̀ tó ṣíkì ọ̀rọ̀ tí ó tẹ́kọ̀ pàrẹ̀ ní ọdún ṣíkì tí ṣe bombard ọdún mẹ́ta ọdún ìdílé mẹ́rin alright ṣíkì akbar àbí ṣíkì akbar àti ṣíkì kọfí ló wá ní ọgbọ́ tí ṣíkì ṣíkì yìí àwọn tí ṣíkì kọmọ ní tí ìlú fúnra tí ọmọ náà yahudu wa pèlè aka ìwà ti pé ìwà nígbà tí tẹ̀kọ́ agbára ti ọgbọ̀n ọlọ́ba ìlú na máa ṣe aláwọ̀ ṣá muhammad ìlànà ọlọ́pàá ilẹ̀ mẹ́sàn pé máa ṣe aláwọ̀ máa ṣe aláwọ̀ wà dá ìjọba mi yẹn yahudu wa ta islam ó ti yé wa ó ti yé wa ọkùnrin gbọ́dọ̀ àánú wájà lè lòlú lólòlò lọ́rọ̀ page one thirty bíbí làwọn báyìí fúnra sí ìlànà báyìí. الكجال ذلك الذي جاء النبي صلى الله عليه وسلم من أخبار اليهود وقال جاني بتوابى النبي صلى الله عليه وسلم هو يهودي أقصدك إن الله يسوي السماوات بيمينه ọlọ́wọ́ kàtàjọ ọ̀gbọ́n àwọn ọwọ́ ọ̀tún ẹ̀ ويعمل الجبال على أصبع بضعوا في أرابوري كاكا على عزب حزبين فلو قوى له سوري كاكا لا آخر عزيز وقالوا سلم ذلك حتى وجاء نوادله في وعلين تلقوا يريد فيها تصديقا لأبر أبر خبر من جري سيرتي يهودي يسعو وأنزل الله تعالى ọlọ́wọ́ bá mú sọ àìrà mẹ́ kọ́dọ̀rú láàrín àwọn èèyàn mọ́lọ́bù sẹ́kún mọ́lọ́wọ́ bá nígbà àwọn èèyàn máa tútù kùtù ní ìjọba ti kọ́ ìlànà kọ́lẹ̀ mẹ́ kọ́dọ̀rú láàrín àwọn sẹ́mà ọlọ́wọ́ kàwọn jọ bí ẹ̀mí tàlọ́wọ́ tó ṣùgbọ́n àwọn الظلمة وتعالى ما إيه؟ تقول له ثم يشركون ثم توجب قلوه لما تسمع القول عالم تتعذر من يهود حقا ما في أرواه نسمع عن سبيلكم توليسه بيدي قبله النبي صلى الله عليه وسلم سر به وصور به النبي قال لي أنه بدل سياحة قراري ومن قيا ودخره عندي يعني والعاصر نشوفكم ما سنة سبعة أن المسلم يسميه يجب عليه أن يقبل الحق وران يعني كفر البردولي ولا تحمله أداوته شخصية أداوته شخصية ومن يكي كريرا أمكا كريرا أدوكا كريرا أناكا كريرا أدوكا وأغراضه نفسية أبي كانوه كل نفسي البرماري وإشاعة التي تشاء فأسن بعض أهل الأرض ولا مدعوة هو نشأ لا تعمل هذه الأمور على رفض ما يقول وعاد العالم بل ينتفع به لغة السيارة تقاية ويجب بل كفنا فعليك الله تعرف ولنور كفنا فعليك الله ولو كان هذا عالم غير مستقيم طبعا تسلو الله أكبر كل أبن نره بلدك الله أكبر أول مبلا برهم استقبل بصره àwọn ọ̀rọ̀ mẹ́rin báyìí sọ àwọn ọ̀rọ̀ yìí tí ó bá ti bá sílẹ̀ bá ní ìgbẹ́lọ́n sọ̀rọ̀ àwọn síyà sí síyà tí wọ́n ní gbogbo ọba azáríà lọ́wọ́ ọ̀gbẹ̀kọ̀ tó lẹ́sì ti gan ní bẹ́ẹ̀ ni lórí àwọn ọba ẹ̀yọ́ ní àbí ọ̀rọ̀ ọmọ ọ̀pọ̀ tó kú kéré lọ́wọ́ ni lọ́wọ́ tó kú kéré lọ́wọ́ tí mo fẹ́ gbọ́n rẹ̀ tí mo fẹ́ kú rẹ̀ tí mo fẹ́ rẹ̀ àwọn ọmọ ẹ̀kì tó kú rẹ̀ kí ni ó gbà lọ́wọ́ ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ òun ní ẹ̀kọ́ ìgbìyànjú máa dí àwọn èèyàn lọ́wọ́ mi wọ́n máa ń ti pé ìbára wọn tó jẹ́ bọ́ àkan wọ́n dé lọ láti kọjọ́ kan lọ́yà wọ́n ní ó di ọ̀pẹ́ ọkọ̀ wọ́n ní sọ ní sọ ní sọ ní sọ ní. àwọn kòkòrò ẹ̀rọ ní ìgbà wọ́n máa wọ́n dá àwọn òkú burúkúlìsì wọ́n fẹ́rẹ̀ sí wọn ó ní ibẹ̀ kọ́ bojú nù wọ́n fẹ́rẹ̀ sí wọn fẹ́rẹ̀ sí wọn fẹ́rẹ̀ sí wọn wọ́n bá wọn dà lókè kọ́ọ̀tù lórí mi àbúkárò bó ti ọ̀gbẹ́ ó ní kódà òkè ẹni tí ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ lórí mi kí lè ní kí wọ́n gba gbogbo rẹ̀ wọlé ó ní ní ní wọlé ọ̀kára àdúrà kárí àwọn ọmọ ní wí yẹn قال كلمة حق يجب أن تقبل لا ما تجدوا الجرى حوالي لا لعدل هذا الشخص ولا لعدل يقول العاطفة حوالي هذا هو الواجب للدرجة يجب على العلم واصل ربما وما أن ينجو أن ينجو أن ينهجوا هذا المنهج يقولون يجب الرباني ولوبا هو قبول الحق مما جاء به ونعم يبدو مجد هو يبدو مجد ولوبا كان ولا ذو القيامة الله القرآن الكريم yayin ƙwayoyin da ake ƙarfe masu kare utuba shi da zama muni a abdullahi bin obai bin sulul ima sai su ƙarar da gida ne fadi a yau juma'a ìgbìmọ̀ ìmọ̀ ìbáwọn yẹn pé kí kó rí ẹni mùsùlùmí o báyìí kọ́ Muhammad badi ọlọ́run sallam ọba iṣẹ́ ọlọ́ọba ẹ̀yà tẹ̀lé o ìṣùmẹ́ o àti bẹ́wà gbọ́ o kò ní tẹ́kọ̀ọ́jọ́ bí ọmọ bọ́ọ̀lù nù ẹnìkan náà ẹ̀yà tẹ̀ ọ̀rá mi ọ̀rọ̀ mọ̀ náà kìkìrí bí mi ṣe ọjà á kíkàrí mẹ́nà kíkò ní àgbàdì nípa ọ̀nà bí bára àpá o kíkò náà ti wá mọ̀ ọ̀nà kan tó ní ìgbà rẹ̀ bí bá pàdé ti bá bá ọdún péré ìdìbò ni àti ilẹ̀ ọlọ́run tún náà fi ìdáwọ̀ sí kíkò náà fi kò ìgbà ọlọ́run tún náà fi rẹ̀ tí ìdí ẹ̀rọ máa ṣe pẹ̀lú ìgbà rẹ̀ àwọn tí wọ́n gbìyànjú ṣe kíkò ńlá àwọn tó ń jà lẹ́jọ́ ni àwọn fẹ́ wọ́n fẹ́ yá jẹ́ o sùúrù lọ́rọ̀ gbà sùúrù lọ́rọ̀ gbà ó di àgbẹ̀ mọ̀tò tó kún ti dúdú ní máa sọ wọ́n náà dúdú ti dájú yá ayé ọlọ́dẹ ní àmọ́ ti kún láwọ̀ kó tó máa sọ àjẹ́ pé ẹgbẹ́ ẹ̀ka ọlọ́ọ̀bà ti náà kọ́ lónìí dodo ẹgbẹ́ ní máa máa sọ wọ́n bá dùn ẹ̀fẹ́ ọlọ́ba ọlọ́pàá kẹrin ìṣẹ́ ọ̀lájì ńlọ kẹrin wà ní sọ́lá bẹ̀rẹ̀. ọ̀rọ̀ tí mo lè béèrè nípa ọ̀rọ̀ pé àwọn christian pé wọ́n ní ètò ó ní tí kì í ṣe ọ̀rọ̀ anẹ́bí tọ́lọ́lá àdìsẹ́nà wípé bá fún nǹkan mẹ́ta pé ẹlẹ́ẹ̀ẹ́lẹ́ẹ̀ta pé kí ó bọ̀ bójú kẹ́nu àlòhùn wọn pọ̀pọ̀ lọ́rọ̀ ní ẹnu ìṣẹ́lẹ̀ yùn lẹ́nu wípé àwọn christian already ṣìtá ràn wọ́n lọ́wọ́ nítorí rẹ̀ gbogbo tí wọ́n bá ń ṣe ṣìtá ti mọ̀ pé ẹni ànù ni wọ́n tẹ̀lẹ̀ nítorí rẹ̀ ọ̀rọ̀ wọn máa sílé àmọ́lá tí mùsùlùmí wà lórí òdìdó ṣìtá tó máa yọ́mọ̀ yọ́mọ̀ dìfẹ́fọ́ wa ẹ̀mí rò pé bọ́ra tí ń ti ìṣáwà mùsùlùmí nù lórí àwọn adékọ̀ọ́ ọba yìí ń kásìkò. Assalamu alaikum warahmatullahi